wọn àti ẹ̀sìn tí constitution kò sáà ìṣẹ̀lẹ̀ kan. ẹ mọ nǹkan tèmi rò bí akẹ́ pè wọ́n ẹ pè wọ́n yàn án mi ò lè pè for now. mo mọ̀ pé mọ́ra bẹ ni pé à ń dì stop ẹ̀ ìgbà lọ́la ẹ̀ṣẹ̀ kúrò ń bẹ̀ àǹtí mi yìí lè máa gbọ́rọ̀ tẹ̀ ẹ̀ sọ̀lẹ̀ nínú ọ̀rọ̀ wo nìyẹn àná la ìṣẹ̀kú rò ń bẹ̀ bàtà jẹ kàwé títí tí òwò orí tá a ṣe gbogbo ẹ̀ fúnra wa tá a gẹ̀ẹ́tẹ̀ kò sí bá a ṣe ní pé wọ́n ẹ pé wọ́n jọ ẹ̀yin bẹ̀rẹ̀ nìyẹn mi sì lè pè tó mọ̀ pé kò kí ń gbowó lọ́wọ́ wa mọ́ níta àwọn tó kù mọ́ so mi ò bẹ́ẹ̀ yẹ ká máa fi kọ́ ọ̀dì stop ẹ̀yìn. àǹtí mi ẹ wò ẹ máa ẹ ti bẹ̀rẹ̀ bẹ ṣe máa ń ṣe tẹ máa ń jẹ́ kára máa rí mi ẹ̀yìn àwọn yẹn ẹ pé wọn ẹ pé wọn kò síbò tó fẹ́ ṣẹlẹ̀ ẹ pé wọn. ẹ dẹ̀ rí ńlẹ̀ àbí ò bá kú wá wọ́ mi ẹ ti bínú. hello. hello ẹ Yeah, Carl Sanjay, how are you there? Adúpẹ́. Èyí tó pè mí lé ní. Bó o ní ló ṣẹlẹ̀? Wọ́n fún èmi àtàwọn ọ̀rẹ́ mi ní assignment tó kò dẹ̀ yé wa. So àwa ní bóyá káwá bá yín kẹ̀ṣàlàyé ẹ̀ fún wa. Um, ok, um, kò sí problem but kò ní lè jẹ́ ni o because bí mo ṣe wà yìí um, mo busy pẹ̀lú ìwé kan nígbà tí kàmdé nígbà tí parí ẹ̀ lé ni and aside that nígbà tí sáré touch some cases. So if you girls can wait till tomorrow, no problem. Okay, okay. So ká wá bá yín lọ́la. Alright, máa jíṣẹ́ fáwọn ọ̀rẹ́ mi pé níbi ká wá lọ́sùn ọ̀la gbà yẹn. Alright then, alright. Go take care. Alright, ẹ ṣé gan ni. Ó dàbọ̀. Alright, bye. Ẹ̀hìn, ẹ dẹ̀ máa ṣe bíi bíi kìnìún, ẹ jẹ́ ká ṣáà máa lẹ́yìn bá tí ìfọwọ́sí yẹn ṣe nǹkan yẹn ò mọ writing láti ṣe nǹkan. so torí pé tẹ̀sí wọn kọ́ wa lọ́fẹ̀ẹ́ sí ni káwọn fi iṣẹ́ pa. kò ní mí ní tí kò bá ṣàyè wa àwa náà nira láti sọ pé kíní yóò yé wa o wọ́n dàbẹ́ pé gbogbo ẹ́fọ́ọ̀tì tiwọn náà pàbó ló ń já sí lórí wa. mo ti gbọ́ ṣàmà lọ lọ́la. bẹ́ẹ̀ ni mà yá jẹ ẹ ṣe mà jẹ́ ká má lọ́lé. tóun bá ti ń tọ̀ póun tiẹ̀ mọ bó ṣe máa ń ṣe ìmúra. ẹ jẹ́ kó wá rí i. Mami, ọdún ká máa lò. A ti ṣe fáńtọ́ máa lọ. Ah, ẹ ti ṣe fáńtì. Ẹ ti apá gbogbo ẹ̀kọ́ pápápá ẹ ó dáa. ẹ wò gbogbo nǹkan tẹ́ rán wa náà láti ṣe everything tẹ́ ní ká ṣe náà la ṣe bẹ́ẹ̀ ṣe rán wa kò sí nǹkan tó kù mọ́. ẹ ṣáà máa pẹ́. ẹ wo màmí ẹ bá wọn jẹ sílẹ̀ o. èdè kémi dáná ah, lẹ ọmọ òwúlẹ fẹ́ máa gbé. ẹ ti ń ba àwọn ọmọ yìí jẹ́ o sẹ́yìn lẹ tó máa dáná oúnjẹ fún wọn ni. àwọn eléyìí tán ga gọlọtọgọlọtọ tán máa sọ fún kẹ dáná sílẹ̀ fáwọn. ọ̀rọ̀ wọn ọlọ́màjò sú ọlọ́run. ọ̀tọ̀ ẹni kó wá ọ̀nà àgbòdì máa kà fún. àmọ́ kẹ̀kẹ́ tẹ̀mí tí wọ́n ń wò ní pé ẹ̀ fura sí àwọn ọmọ yín méjèèjì tí wọ́n lọ nísìn. ìgbà wo ló ṣe wọn. ó gbèsè pé wáyà bíi tààrùn ni mo mí o ṣe rí èyí jọkẹ́ yẹn. ẹ ẹ rí pé jọkẹ́ ti tẹ́ni tó yẹ kó lọ pọ̀ ni abẹ́fẹ́ kọ́ darúgbó sọ́dọ̀ yín. kí ló ṣe tó ń sọ báyìí ṣé ìwọ náà ti dà wọn kan tó ké pé àwọn òrò bóyá ìwé ẹ̀kọ́ ìwé ṣe tó yẹ pé àfikọ́ṣe àfọkọ́ wọ́n ṣàbíamọ́ wọ́n ṣàbíamọ́ ló máa gbọ́ pé ọba máa ná ọkọ̀ kò ní jáde ìwé náà ọmọ ọdún mélòó ni wọ́n kétorí pé wọ́n ti wú gẹ́dẹ̀mùgẹ́dẹ̀ mọ́yékélé ni wọ́n nà ó kò tẹ̀tí dẹ̀ òyìntó o. wọ́n ń kàwé lọ́wọ́ ó dìgbà tí wọ́n bá dá arúgbó sọ́dọ̀ yìí kẹ́ tó mọ sports. ọ máa gbọ́ tọ́ba máa fẹ́ ọkọ ọkọ tó já lálùbáríkà tó lówó lọ́wọ́ chosen son name tí bàbá ẹ lórúkọ òun lọmọ tèmi máa fẹ́. ok ìyẹn lẹ́yìn dóde báyìí nísìnyí àbí. àwọn ni ṣé ìdí pé kí n tàgbé irọ́ ni màá tún ní kọ́mọ náà tó bẹ̀rẹ̀ gbé irọ́ o. ṣé ẹ̀yin ọmọ pálùbáríkà ti wọnú iṣẹ́ títí yín ni gbàtẹ́ sọ pé ẹ̀ ń wọ́kọ ẹ̀ ń fọ́kọ́ ọmọ yín fọ́ọ̀mọ̀ kan tó lówó lọ́wọ́ tó ẹ̀yin ní gbogbo àdúgbò ìta ni ọmọ ẹ̀yin ládùúgbò ìpè ìyá ṣàlàyé. ẹ bẹ́ẹ̀ ni àmọ́ kẹ́yọ̀ tún tẹ̀síwájú sí nǹkan mi kọ́mọ náà tó bí ṣe ọba aláàmọ inú àlà ẹ̀kọ́ náà tó ẹ̀jẹ̀ kan ṣàpàpà yéé. kò sí nǹkan tó wà nínú nǹkan tẹ́ sọ́pẹ́ ẹ̀fẹ́ tì. ká ní pé um, ẹ ti wo ìwé ìjọkẹ́ ni tẹ̀rí fọ́màtì ìjọkẹ́ ló máa ń pè the same formula tí mo fún yín náà ní ìjọkẹ́ lò. bó wá tíra kò yé wa ni. ó simple now ó kàn jẹ́ pé um, jọkẹ́ ń instead kó òun gbé a sórí w ó gbé w sórí a tẹ́ bá ti lo formula yìí máa gé ẹ̀tẹ̀ so it's as simple as this so kí wàá ní òye yín bẹ̀. a máa try all over again. àgbà tí bá ti bá ti ń kọ yín iṣẹ́ lọ́jọ́ mi àdàkẹ́ máa kẹ́kẹ́ máa listen àkẹ́ntì ẹ̀bí iṣẹ́ gbọ́. yes sir. so àdàkẹ́ wo ẹ wo formula yẹn kí tó fi sọ. péjì àsánilóyún tẹ̀lé fún wa ní. Um, the last paragraph here. Oh, the animal kingdom, right? Ben sir. Sí nǹkan tó lé ń pe animal kingdom, ó túmọ̀ sí pé àwùjọ àwọn ẹranko, ibi táwọn ẹranko tó ń gbé. Ókè àwọn ẹranko kẹ̀dẹ̀rẹ̀ um, àwọn ẹranko póríṣiríṣi. Ṣé rí àwọn ẹranko kan wà inú igbó ló máa ń gbé? Àwọn tiger, lion, àwọn ẹranko náà àti jẹ́ pé um, inú omi ni wọ́n ń àwọn ẹni ń pè ní aquatic animals then àwọn ẹran míì wà tó jẹ́ pé àárín àwa èèyàn báyìí ni wọ́n máa ń wà. like dog oh, yes. cat. yes exactly yes. Um, sherry po simple and one more thing sherry is not about ti bá kọ yín kẹ́kọ̀ọ́ máa listen lásán it's about you listening and digesting it because that is the only way to feel help ara yín and tẹ́ bá dẹ̀ ti délé ẹ̀yin náà máa make research further ibi tí mo bá kọ yín dé kẹ́rù pòkè ìbàní ọkọ̀ wa dé o ẹ try láti make research further kẹ́ get ẹ̀. kò ní now so ṣe o ti o ti get ẹ̀ báyìí so ada go concentrate and then um, okay. Shop and get it. So this is the topic. Um, topic here. That's from. Uh, Oh, mọ̀ ọ́kẹ́. Àní kí ló ṣẹlẹ̀ tẹ́ ṣe ń bi? Kí ló ṣe yín? Mọ̀ ọ́kẹ́. Symptoms malaria ni. Malaria ó ti padà yé mi. Àǹtí mi, ọ̀rọ̀ yín ti padà yé mi. Pé ẹ ti lóyún. Ẹyin mọ̀ pé symptoms oyún ni kéèyàn máa bì. So ìwọ ló gbóyún fún mi. Àbóyún gẹ́gẹ́ bí tẹlifóònù tó ń dá ṣe èèyàn. So wọn náà ti join wọn. Àǹtí Hmm àǹtí mi ṣe mọ̀ pé àájú méjì lọ ó máa dákẹ́ ó kùnà fún mi o. ẹjọ́ ẹ̀kọ́. tókùn kan tẹ́ ń bò wá máa rí. ẹjọ́ ẹ̀kọ́. kò kúkú ṣe é bò ṣe ti gbọ́. ẹjọ́ ẹ̀kọ́. ẹ ṣá pẹ̀lẹ́. ẹ ṣé. ẹ pẹ̀lẹ́. ẹ ṣé. ẹjọ́ ló bá yín wá gbalẹ̀ ká fi bá yín gbà. ẹ ǹlẹ́ o mm, ẹ kò ṣe kí ló ṣe. kọ́kọ́ ò ṣe ní ọ̀ọ́kẹ́. Oh, ó wà òkè ó wà òkè ó wà òkè ló bìjọ sí gbogbo ilé tẹ́fẹ́ ló pa burú ẹ̀ lóbi. bára dúná bára dúná ah, ó ti wà òkè lóòótọ́ <laughs> ó wà òkè ta ló fún ẹ o ṣe kí ni o ní oyún o lóyún lóòótọ́ àyàn ló gbé mi tó o bá sọ ẹni tó fún ẹ lóyún tí bá ń la ẹ gbajú pààrọ̀ pàláwo ló ń lagi lórí ẹ. mi jù ẹ kú jókòó wa. mọ́mí ẹ má bínú pé mo dá yín jókòó mo sáré attend sáwọn student mo máa ń kọ́ iṣẹ́ ni mà. ọ̀dà rẹ̀ ṣe attend àwọn ọmọ tó ń kọ́ kọ́ ni. bẹ́ẹ̀ ni àwọn tí máa ń kọ́ níṣẹ́ bẹ́ẹ̀ ni mà ọtí ẹ gúdù ní ká àtẹ́ǹdì náà. kò ń ṣèmi náà mà <laughs> ọlọ́run ló fi ràn mí mà. mo ṣe àtẹ́ǹdì sílé náà. oh yeah mo máa ń àtẹ́ǹdì sóhun náà àwọn courses kọ̀ọ̀kan tí ó bá yẹ mo máa ń put it through. èmi náà rí bẹ́ẹ̀ ó jẹ́ ti hàn gan-an àtẹ́ǹdì tó àtẹ́ǹdì ó ti lóyún. Ah, ma. sa <laughs> àtẹ́ǹdì tẹ àtẹ́ǹdì ó ti lóyún. Uh, yes ma um, mo mo wà confused kind of um, bẹ́ẹ̀ ṣe sọ pé àtẹ́ǹdì yẹn ó doyún kò fẹ́ kò fẹ́ yé mi. òkè kò yẹ ẹ bẹ́ẹ̀ ni wa. kò yẹ lédè òyìnbó. màá sọ fún ẹ lédè yorùbá. àjọṣepọ̀ wa àti ẹ̀ ó ti doyún àbẹ́yẹ ẹ̀jọ́ ṣe kankan pọ̀. Uh, uh, um, um, um, actually. Um, a àjìjọ ní àjọṣepọ̀ lóòótọ́ àmọ́ ó sọ pé ó máa doyún náà ó sọ fún mi pé ó máa doyún. ẹ ojú máa ń gbẹ̀yìn ẹ̀ lọ́rèé oyún náà ni oyún lè rí ibẹ̀ mo fẹ́ dúpẹ́ mo fẹ́ okú oríire ìpè ọlọ́run ti fèrè sí i ló ti gbọ́. ìwọ ń tiẹ̀ àsọ̀kalẹ̀ àǹfààní ó ti lọ lóyún egbèrè wàá mu gàrí ẹ̀pẹ ó bá lọ lóyún egbèrè wàá mu gàrí ẹ̀pẹ ee o wàá mu gàrí ẹ̀pẹ wàá mu gàrí ẹ̀pẹ ẹ̀ ń lẹ́ jàre bọ́dà ibi ni ilé yín àbí ẹ̀ wá ṣe rí mi. bẹ́ẹ̀ ni ma. ilé ẹ̀rí ìwà dàkẹ́ kẹrán ti ṣe àwọn lẹ́dàkẹ́ ẹ tó ṣe kò bóyá máa pààrọ̀ ẹ bóyá máa lẹ̀ ṣùwárí tó lówó àná dé gbàgbé má wulẹ̀ dáná rárá pàtí ẹ̀ ní kó dá gan bó ló ti fẹ́ rówó dà ṣé lórí fifty naira hundred naira tó ń gbà lọ́wọ́ wọn ṣúdẹ́ǹtì ẹ̀ ó ṣe sọ pé ṣúdẹ́ǹtì ó jẹ́ lecturer school a sọ pé àwọn ọmọ tó ń kọ́ lẹ́sìn ẹ̀sìn tíṣà nìyẹn. otu nsogbi jina fake ni ey fake ti sha letin ni e to ba se je ma nika bu e koko elu e koko wa ire o ewa se jeje se bo ele to yi egbeere em ga gepe gege gege gege o emadigege ehehue <laughs> a lè ṣe olóyún olóyún. ṣé máa lóyún ṣé máa lóyún. oh Michael ok ok sẹ́ẹ̀tì náà ló wà yìí ibẹ̀ ló wà mo ní bẹ́ẹ̀ ṣe everything kan sẹ́ẹ̀ kọ́kọ́ kọ́kọ́ ṣá ibi tó kù ni ok all right I'll call you back baba okay, bye. brother how far now ojú èrè. Ah, àwọn abẹ́ ìjà rẹ̀. family ńkọ́. ah àdúkẹ́ fọlọ́run ọ̀rẹ́ mi ti wẹ̀ ń lè. ẹ yẹ mo ẹ mọ ìnáyà sáwọn ọmọkùnrin náà àwọn pé lè dá lọ́la ń bá kiri. ó ní mo ti ń wẹ̀ fún ni pé bẹ́ẹ̀ wá mi ṣe àwọn iṣẹ́ kan níbí báyìí okay mo fẹ́ kó bá mi ṣá kó bá mi gbin àwọn kan síbẹ̀ àwọn kan bíi cassavas. Ah, ṣé ìka roko àbí ìka kebì àbí ìwòlẹ̀ ń sọ. méjèèjì. bẹ́ẹ̀ ah gbogbo ẹ̀ lèmi lè ṣe mo lè mo lè roko mo lè kebì ó gbẹ ni mo lè ṣe ọ̀nà kún wọjà. ẹ ṣọ́gbà bá mi ṣe dáadáa tó máa tó máa tẹ́ mi lọ́rùn. Ah, ẹ̀gbọ́n gbogbo oko yìí wàhálà ìkùgbà mi twenty minutes mo ti ṣe tán. Ah, èmi ah ẹ wo <laughs> ẹ̀gbọ́n nípa tọrọ olówó de ẹ mọ̀ mi ò lè ṣáàjì yín nà ẹ ṣáà mọ̀ but ẹ kàn ẹ ṣe mí dáadáa. <laughs> ojú ẹ ló ń le yìí kí ṣe dáadáa báwo èló ni kí n fún ẹ wọn kò mọ ṣẹlẹ̀ máa fún ẹ ní ten thousand. ten k yes. oh okay um, negotiation fún tí kinní ti máa ra àbí òkè tí bá ti rú tán kàwá bẹ̀rẹ̀ ká negotiate fún títí ebi àbí. no I pay for the boat. Eh. ebi àti ṣá okú gbogbo ẹ̀ fún mi mi ò mi ò ojú tẹ́ǹkì yẹn náà owó ni náà àti pé nǹkan tó kàn ṣe mí ni kémi mọ̀ pé um, negotiation méjèèjì lè ti ṣe papọ̀ tẹ́ǹkì yẹn yìí skul náà bẹ́ẹ̀ ṣá mọ̀ ọmọkùnrin family man ìyàwó ajẹ́ ọgbẹ́ ajẹ́ ẹ̀dẹ̀ bá mi ẹ̀ bá mi ṣe ní fifteen ẹ̀jọ̀. don't mention don't worry i'll give you twelve thousand last price. twelve k as in ten thousand pẹ̀lú two thousand. yes. ó mọ̀ olùṣẹ́lẹ̀ máa rí ẹ̀ aside yẹn owó ilé owó iṣẹ́ ni owó ti máa fún ẹ gbàgbé ọ̀rẹ́ mi lẹ́yìn náà ṣó mọ̀. ṣé wàá mú ṣe dáadáa ṣùgbọ́n. Ah, ẹ má wọrí màá sáré lọ gẹ́ẹ̀tì cutlass nsìn màá bẹ̀rẹ̀ sí ń ro ogun àwọn ilé yẹn bá ìrọ̀lẹ́ tí n bá possibly tí n bá bẹ̀rẹ̀ dè yẹn láàárọ̀ ní ìrọ̀lẹ́ màá first thing láàárọ̀ là máa bẹ̀rẹ̀. ọlọ́run ṣe ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣe ọ̀rẹ́ kò sí off front wọn wá sẹ lọ rẹ́ńtà. máa fẹ́ mọ́tò ní ṣo. ok ok. gbadé gbadé gbadé kí ló wá ń rò tòótọ́ yìí. sórí kì í má parọ́ fún ẹ mo ti ronú lọ. ronú lọ. aláìní ti ronú lọ ìrònú ìrònú bíi ti báwo kí ló ṣẹlẹ̀. ó ní iṣẹ́ kan tí wọ́n gbé fún mi iṣẹ́ yẹn kẹ̀dẹ̀ rèé mo wá need àwọn instrument kan kí n tó lè ṣiṣẹ́ yẹn láti fi get àwọn instrument yẹn so ó ní mo kàn ṣáà ń ṣà láti calculate if I can be able to do this and that ó yẹ kí n lè ó yẹ kí lè owó yẹn kọ́ tí mo ń kọ́ tá a wá ń sọ̀rọ̀ nípa ẹ̀ bí èlò wà ní. Ah, ó yẹn pọ̀ ó pọ̀ gan-an ó pọ̀ we are talking about two thousand naira. two thousand okay and iṣẹ́ tá a wá ń sọ irú iṣẹ́ wo ni. <laughs> Um, èèyàn kan ni ó ní àwọn fẹ́ roko tó bá dẹ̀ roko tán wọ́n ti wá nídìí ọ̀pá bá wọn kọ ebè sórí oko yẹn dẹ̀ wọ́n pé since tí mo kọ̀ wá idle tí mo ṣe anything mo kọ̀ wípé wo let me just do it ìyẹn sọ fún àwọn rí pé ká bá wọn roko yẹn tán mo lè bá wọn kọ ebè yẹn náà. roko kọ ebè wo gbadé o ò lè ṣe o iṣẹ́ yẹn ti lágbára jù fún ẹ̀ náà wọ́n lọ ṣe believe pé o lè roko o lè kọ ebè ah no no no no no o ò ní lè ṣe o ò tiẹ̀ lágbára ẹ̀ débi pé o fẹ́ ṣe é mo ń wò pé bóyá kàtí ẹ lọ wá àwọn computer building kan kábẹ̀rẹ̀ sí ní polongo fáwọn èèyàn pé òun kọ́ wọn nílẹ̀ sí ni ó dẹ̀ kúkú mọ̀ èèyàn kọ́ fifty naira hundred naira tó ń gbà lọ́wọ́ wọn ìyẹn náà owó ni wọ́n má bí ṣe nǹkan ah, ó lè rọ́kọ̀ o. Ah, ah. ṣé o ìjọkẹ́ ṣé o ti délẹ̀. firstly màá kọ́kọ́ mu níbi ọ̀rọ̀ iṣẹ́ lé olè tí ò ń sọ̀rọ̀ ẹ̀ You see, this life, nothing good come easily. Kò sí nǹkan tó wà láyé tó easy. No, ìwọ kan sọ fún mi, iṣẹ́ owó wo lórí láyé tó easy jù. Kò sí. You have to work before you earn. That is the one. Kana fẹ́ dá fẹ́ máa káwọn èèyàn ní lẹ́sìn or anything. Ṣé wọn kò require owó náà? kó tiẹ̀ jẹ́ uncompleted building náà la fẹ́ ní òkè la fẹ́ máa lò fún coaching center a need àti design ẹ̀ to look attractive láti lè ní pé àwọn èèyàn wá síbẹ̀ if it doesn't look attractive then people will not come that is one then we have kò sí bó ṣe lè jẹ́ uncompleted rí àbí akaníkúbíyà torí kúbíyà environment hour we have to make sure the place is conducive for learning so kánú okay, before we have to make it a conducive environment for people to come and learn and we have to before we have to make it attractive Um, okay, anything that ma it requires money owó tàdé ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ ń two thousand naira so can you pé mo á lè ṣiṣẹ́ ìtìmú tẹ̀ rí bí ten thousand naira at least that ten thousand naira will still go a long way okay two thousand naira ni mo wá ń sìn tí mo ti ronú lọ tí mo ti sọnù mo ti rà ayé tó mo ti wà ní kíní why imagine can i ferry is ten thousand naira how long that that that's gonna take us so i think the best thing for me is just kí n kàn ṣe iṣẹ́ yìí kí n get away then after that get away we can then think of bó kí a fẹ́ máa ṣe coaching or something but for now owó yẹn ló wà important. mo fẹ́ ṣe bá sọ fún mi pé o lè ṣe wá fún twenty thousand abẹ́ gẹ̀ẹ́tẹ̀ àbí. wà fún mi two thousand naira. ká má ronú mọ́ ẹ̀yìn tẹ faraṣọ tí mo fẹ́ fọ fún wa lọ́wọ́ àpọ̀tọ̀ màjẹ. thank you. All I can say is thank you. Báwo ló ṣe wá ń ṣe ẹ báyìí? Wọ́ mi ò tẹ̀ mọ́ bí ń ṣe mí. Mo ṣàkànmọ́ pé orí ń fọ́ mi. Gbogbo ara. Ah. Gbogbo ara ń ro mí. Fúlẹ̀ máa wá ṣé go. òrògùn bọ̀ ni? go. I want to go back to share tí mo rò kọ́ máa sanwó fún mi kí n lè fi rogun wọn ò sanwó fún mi kò sí mo lè fẹ́ rówó ra oògùn ara. yóò máa wá ṣe báyìí. Ah, ọ̀ mi ò tiẹ̀ mọ̀ mo kàn ń rò pé bóyá ah, bóyá tí bá tiẹ̀ lè rí àgbo at least bá làgbo kí n tó nínú tiẹ̀ rówó lóògùn ìyá tẹ máa ṣiṣẹ́ lọ lára mi díẹ̀. Ah, àgbo màá mi ní ká gan ní pé kí n tiẹ̀ wá tẹ́lẹ̀ bóyá kí n lọ rí ah. àbí kí lọ rò. ok. màá dẹ́ kó bá màá gbàgbó díẹ̀ bó láti bẹ̀. Ah. pẹ̀lẹ́ ara ẹ̀jẹ̀ ń gbóná ọ̀rẹ́ mi dá ìmọ̀ ṣáà ń fún mi ní ìfẹ́ ṣe bí a gbé sá lọ sọ́dọ̀ yín ká yẹ máa gbà kún bọ̀ ṣá ó ṣe wá ń ṣojú báyìí ó dẹ̀ má dẹ́rù bà mí ó dẹ̀ jù ọ́. kò ń ṣe mí náà kò ní yẹ fọ mi lónìí. àbí kí sáyé bá ìbomi wá náà. Ah. Ah, wo nǹkan ṣé mọ́ mi ò ní mọ̀ ṣá. ṣé mọ́ mi ò ní mọ̀ lẹ́yìn wá wá bíbá àbí kẹ́ gbàgbó tẹ́ máa gbà kẹ́ máa bá ti yín lọ because mo fẹ́ wàhálà mọ́ mi o. ẹ̀yin fẹ́ gbé mẹ́ga fún ẹ fẹ́ sọ fún ọ pé yín bíbà tí máa palẹ̀ gbogbo ẹ̀ mọ́ stọ́ọ̀nì rí kankan. àti pé ibo lọ lọ. wọ́n lọ sọ́jà náà ni tó yẹ ẹni kẹ sáré wá wọ́n lọ sọ́jà ni. ṣé bá yín lọ gbé wá mọ̀ bọ̀. ti bá yín kó gbogbo ẹ̀kọ́ báyẹn ń sìn yìí. ẹ máa lo ilé ní àárọ̀ àtàlẹ́ ẹ má gbàgbé o eléyàá lẹ́nìkan alalẹ́ alalẹ́ ẹ má gbàgbé o àárọ̀ àtàlẹ́ alalẹ́ ṣe ọ̀dà fún ẹ. ẹ ṣé àǹtí mi máa wọ̀ ọ́ tí mọ́mì bá dé tí a kò bá mi kí wọn. kí n bá yín kí wọn pé mo kó àgbo fún yín àbí pé wá sí ṣọ́ọ̀bù. ó ó ṣe ẹ tẹ́kì ẹ ẹ rọra o ẹ rọra ẹ pẹ̀lẹ́ máa wọlé o. tiẹ̀ pọ̀. no wonder ariwo yẹn ló jí mi pé òjò ń rọ̀ òjò ń rọ̀. ìyá àpẹẹrẹ bá wà lórí ẹ̀sìn. ó ti lọ gbogbo ara tó ń ro mí gan everything ti lọ. èmi gan mo rí bẹ́ẹ̀ pẹ̀lẹ́. o ṣe da ìwọ ló kù tọ́jú. ọ̀rọ̀ ìpàgbé yẹn ṣiṣẹ́ gan. ọ̀bá ò ní ṣe agbo yẹn ṣì kùkú bá mi bu díẹ̀ kí n sáré mu. o ì tí ì lè mú sí i ṣe tó bá ti jẹ o bàbá bù fún ẹ wàá wà mọ́. ó dáa o ebi ti ń pa mí mo fẹ́ jẹun sí kí n bá lè máa gbé. ọdún dẹ̀ ń rọ báyìí kí n fẹ́ sùn. kí kádẹ̀ fún mi change kù rẹ̀ mo lè wá wò pé ṣé kí n bá ìdúró oúnjẹ bọ̀ bọ́ mo tún ní kó délé náà kò lè lọ́wọ́ ẹ̀ tó fẹ́ jẹ tó mọ̀ kọ́ ti máa rà. kí wàá láfẹ́ ṣe báyìí. máa wọ inú òjò máa lọ ra. wàá torí bójú. pàṣẹ mo tẹ̀ ń bọ́lẹ̀ kan yẹrí sí gan ṣì ń dáná lọ́wọ́ oúnjẹ so dẹ́n sáré lọ àmọ́ umbrella ń sin ìgbà mélòó. ok pẹ̀lẹ́ o ṣe báwo ni ọmọ mi ń kọ́. ọmọ ẹ wà òun kíkì wàhálà gan pọ̀. ó tiẹ̀ gbọ́dọ̀ kíkì àmọ́ ká ah, bàbá ẹ̀ gan-an ẹ̀kùn ni. owó ọlọ́mọdé sáré lọ síbi tí mo fẹ́ lọ jà rẹ̀. wọ́n ní tọmọ bá ti ń múyàn bẹ́ẹ̀ yẹn tó bá ti táìmù bá ti tó bẹ́ẹ̀ obìnrin àánú fẹ́ yá bẹ́ẹ̀. Ah, ah, ẹsẹ̀ mi ah, mi gbé bá mi gbé bá mi gbé. pẹ̀lẹ́ just pẹ̀lẹ́ owó ètò ṣé kò ń ṣe nǹkan tó máa ń pè lómìnira líle. mami mami mami mami ooo. tó sọ máa wà ó pẹ̀lẹ́ ṣá o mọ̀ nǹkan ṣá. relax and make sure you are okay ṣùgbọ́n pẹ̀lẹ́ màá sáré lọ kí mọ́ mi sí. Yeah. Oh, no. Ah! jọkẹ́ ni jọkẹ́ ó ti ń rọbí ìlàpọ̀ ó ti fẹ́ ó ti fẹ́ bí mo mo ṣe ní sáré wá ó ti wá bẹ́ẹ̀ ni màá. ẹ ẹ gbẹdọ tó ti bí tù. ó ti gbàgbé pé òun ti tá nìkan nìyẹn òwò lọ́wọ́ olóríire ọmọ tá a tá kìlọ̀ fún títí níbo ló wà ẹ kọjá àbótúrú ìdìbò àìsàn owó lọ́wọ́. àyè ilé kí mi náà tẹ̀lé yín. ló padà ó bá tiẹ̀ ìyá pátápátá. ìyá bá kí wọ́n kó lówó. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pé wá o ìṣòro ìṣòro ìṣòro ìyá ọmọ àwọn ọdún yìí o. mi ò wà níbà. ẹ ẹ máa tó wà ní. la kò ní ká sáré lọ ká dé gbogbo nǹkan tẹ̀lé sáré ti wá yàtọ̀ ti sáré lóyún rẹ̀ ti sáré bímọ náà nìyẹn just like that. àṣírí náà nìyẹn o. Ah, no problem ọmọ ńkọ́ báwo everything ṣé kò sí wàhálà. Ah, ọmọ mi wà ní wàhálà láàfíà. Ah, àjọkẹ́ báwo lọ̀rọ̀ tí mo dẹ̀ ń bá ẹ sọ kí ló fẹ́ ṣe sórí ọ̀rọ̀ má wù mí báyìí. Oh, ó yẹ kó mọ̀ pé yẹn ò tiẹ̀ lè wọ́pọ̀ mo ti lóyún gẹ́gẹ́ bó ṣe máa mú ti lóyún mo ti bímọ gbà tí mi ò tí bímọ gan-an mi ò gbà fún ẹ tẹ́lẹ̀ ká máa sọ ìsìn ó ẹ ká mẹ́nu kúrò lórí yẹn. ìwà àtọkọ ẹ tíjà iṣẹ́ ibi tẹ́ bá jọ bára yín dé àgùn mi ló máa padà dẹ́ẹ̀dì ẹgbẹ́. o fi take care rẹ bá ń fi get nǹkan fún bíbẹ. yeah no problem. ó ṣe máa tún máa rí ẹ.

ó ní kó gbé fọ́kọ òun. wọ́n yá gbé fún gbé fún gbé fún gbé fún. <laughs> o fẹ́ gbà o fẹ́ gba àgbo ìwọ ló na àgbo ni. ọkọ ọkọ jọkẹ́ mọ̀ ni. èmi ò mọ bóyá bọ ọkọ ọmọdé náà ni. Mami, àǹtí mi ló ràn wá kókó wá gbàgbó lọ́wọ́ wa. Sórí máa wọ̀nù ẹ̀ o, mo jẹ́ bá ń kìlọ̀ fún ẹ gidi pé tí ò bá pọ́n ẹ̀ tó máa ń dá sí tó bá ń dá sí màá jẹ́ kó rí bínú mi jọkàn. mọ́mì um, jọkẹ́ ni òun ló ní pé kí n wá gbàgbọ́n bíbá ẹ̀ ọmọ wa la fẹ́ lò fún ọmọ. ọmọ tiyín ọmọ yín tọrọ ọmọ tèmi kọ́. ìgbẹ́ tiẹ̀ sọ ìgbẹ́ kọ́ lọ sọ pé ọmọ ń yà bí ọkà àbí kíná lọ́mọ mọ́ ọmọ lórí ló mú. bóun kò bì bóun kò yàtọ̀ bóun kò yàgbẹ́ kàn mí oníṣòro báyìí ló níṣòro ẹ̀ nígbà tí wọ́n wá gba àgbo àgbo tí wọ́n ń wò yìí seven thousand ni wọ́n ń tà. Ah, ah, ah, kí ló wọ́n yẹ. àǹtí mi. kí ló wọ́n yẹ. òde ẹ̀mí ṣọ́ ara ẹ̀ o hmm. ṣọ́ra ẹ̀ o seven thousand àgbo yìí ṣòwò yìí ni mo fi ṣe àbí wọ́n ń sọ ẹ̀rọ mẹ́ràn kó kànkàn pa ẹ bóyá tó bá dé four thousand. àǹtí mi agbo yìí kò yẹ kó ju one five lọ. má sanwó rárá ṣòro pé mi lọ jí ni ó four thousand wà tẹ́lẹ̀ fara mọ́ three thousand. tó bá fún yín one five nǹkan. kéde má jẹ má ní láì dé mi. ibi jọ kẹ́lẹ́ báwo jọ kẹ́lẹ́ ọmọ tó fẹ́ làgbo. sọ́ọ̀rẹ́ o. Ah, ẹ wo òfin ni ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ kásẹ̀. ìyàwó náà sanwó. bá gbé kébì ọ̀sánwó mi mú èmi bá gbé lè gbé bá gbó lè dọ̀tún la. èmi àbíjọ́ kejì lè yá. ó dàbọ̀ ṣáà kò ṣìbọ̀ bí ṣìbọ̀ bí ẹjọ́ máa sọ lẹ́nu náà ń wà ó dẹ̀ lè ré mi sọ lẹ́nu a bá ń sọ fún ọ mo kìlọ̀ fún jọ́kẹ́ títí pé kó fi ara balẹ̀ kó fẹ́ni tó lálùbáríkà. wọ́n ní kí wọ́n náà gbàgbọ́ fún un. àkùkọ náà sì gbé tó tó tó gbé dání gbé sínú láìlọ́ọ̀nù. àbáṣọ fún bọ́ọ̀lù. a jù sínú láìlọ́ọ̀nù àgbà tí ṣe gbogbo eléyìí ṣe mẹ́ta ni. láìlọ́ọ̀nù lè lè báyìí o ti yé ìwọ náà fi sí i. àbí kò kó kó ó fọ ọmọ tó ní sọ́ọ̀nẹ́ẹ̀mù ọmọ tó pé títí tí káyé ó fi parí wọn lè gbórúkọ bàbá ẹ̀ láyé. mo ń bọ̀ ọ́ ṣe kí n bá yín tó dìbò rẹ̀. gbogbo tẹ̀sán yìí wo kọ́sọ́mù àti sámọ̀ yín lọ́wọ́ ni ìwà fẹ́lẹ̀ ń wò iye ẹ̀rí yẹn bá yín sọ̀rọ̀ nígbà tí wọ́n sọ pé bá a ṣe jọ rí bẹ́ẹ̀ lèmi àti ṣe tíṣà sọ ń kọ́ mi níwèé ni. sórí wọ́n tiẹ̀ sórí wọ́n tiẹ̀ dà bí mo ṣe dà òun ló fẹ́ èmi ìwà nílàjú mi bẹ́ẹ̀ sórí òun tó ti lọ gbóyè dà bí mo dé dà bí tiẹ̀ yẹn ẹ̀jọba àkópa lọ́hùn. kúnlé kúndé ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ látàárọ̀ ọkọ̀ fún mi ń tẹ fóònù má bínú jàre mò ń gbọ́ kí ló kí ló fẹ́. mo wá bẹ bíyá o lè yá mi lówó. owó kí ló ṣẹlẹ̀ mo rò pé o ní tíṣà kan tó lóun fẹ́ tó bímọ fún kí ló dé tí ò lè help pẹ̀lú situation kí ló dé tí ò lè fún ẹ lówó. ó náà kúkú máa ń ṣe tó bá ní but for now ó broke owó pọ̀ lọ́wọ́ ẹ̀. <laughs> òbòròkì ṣó yẹ kó pọ̀ lọ́wọ́ ọkùnrin ó yẹ kó wà lọ́wọ́ ọkùnrin tó máa ná fẹ́ni tó pè níyàwó ẹ̀ àbọ̀mọ abẹ́nìtì owó kì í pọ̀ lọ́wọ́ ọkùnrin owó máa ń wà lọ́wọ́ ọkùnrin ni ṣòrí ní sọkàn fìyà ń jẹra ẹ̀ ìgbà tá à ń bá ẹ sọ kálò ti ṣe títí wa ni ṣé gbogbo nǹkan tó ń fèsì ṣùgbọ́n máa fèsì ẹ̀ ní gbogbo yẹn múra ṣé mi máa mú efe lẹ̀ ní gbogbo yẹn múra tòkè àtìlẹ̀ tó gbogbo ẹ̀ ò jọra wọn ló ń fẹ́ tíṣà èló náà ń gbà lówó oṣù èló ni tíṣà ń gbà kí ló fẹ́ fi tọ́jú ẹ̀ kí ló fẹ́ fi tọ́jú ara àtọmọ o kàn ń fìyà jẹra gbogbo beauty ẹ o ti ṣì for God's sake. ìwọ tí mo ní plan fún tí mo fẹ́ mú ẹ lọ sẹ́kọ̀ ó gbélé bàbá mi tó wà ń bá mi mo fẹ́ filẹ̀ ni tí mo fẹ́ mú ẹ lọ sókè kó wá lọ máa jayé èkó kí n tẹ́ ẹ sáfẹ́fẹ́ kó máa jayé bó ṣe wọ̀n ẹ́ wá lọ tirẹ̀ sí tíṣà kan lọ́rùn ó kàn ń ṣe ẹ báṣubàṣu nínú abúlé. ó ah. kúnlé nǹkan tí mo wá bẹ́ẹ̀ fún kọ́ lílé tó bá lè yá mi mo máa dá padà fún ẹ. mi ì sọ pé mi lè yá ẹ lówó mi ì tiẹ̀ tí wàá lè yá ẹ mo máa fún ẹ ni and on one condition tó bá ti lè ṣe nǹkan tí mo fẹ́ báyìí ah, tó ń fẹ́ra tó ń tó kàn fìyà ń jẹrẹ lábúlé náà. ó lé òṣè má yẹ ká tún lọ síbẹ̀ nǹkan tí mo fẹ́ ò dẹ̀ ṣe fún mi. ṣó tiẹ̀ wàá wí ẹ̀pá tí ń kọ́ family house mi ṣá. wo nǹkan tí mo bá wá sí ìbà ẹ̀kọ́ nìyẹn. <laughs> owó iṣẹ́ ló ní èló ló pọ̀ owó yẹn náà imagine twenty thousand twenty thousand lẹ́ni tó pe lọ́kọ ẹ ọkọ ẹ ọkọ èèyàn kò lè rí twenty thousand fún ẹ kò ní nìyẹn kò tún lè rí yá lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ẹ ah in fact tí ah ìfẹ́ gan-an ìfẹ́ lágbára o um twenty thousand uh, no problem nǹkan tó ṣẹlẹ̀ ni pé ibo ló máa wà lọ́la náà. Oh, bó mo fẹ́ wà mo máa wá lè. um no problem màá wá màá wá rí ẹ lẹ́gbàá. ilé mi ilé ọkọ ni mo wà. um gbà tí ò ń ṣe pé mo ní any bad intention kí ló tí mi lè wá sílé wa báyìí. ok tó bá sọ bẹ́ẹ̀. yeah no problem. bí àwòkù fi yẹn mi tọ ọkọ mi. kò sí wàhálà. gbọ́dọ̀ ní ẹ máa like láti mí tẹ. no problem. má máa retí take care bá a máa kí bébí ẹ. yeah. má wọrí ọ̀la you see me. àní kò ṣe tiwa kò ṣe tiwa owó owó owó ìṣáni jọ five thousand jọ ten thousand ó tún ti níbi twenty thousand ó dẹ̀ ń tẹ̀lé olóṣè tíṣà kan kiri èèyàn máa bú lè ṣá. sórí ohun tó pa mí lẹ́nu wàá rò pé títorí tèmi ni wọ́n ṣe ṣẹ̀dá ọ̀run mo rìn lẹ́nu ìyá jẹ ìyá jẹ gidi. wo ó ò tẹ́ni láti sọ fún mi pé ìyá jẹ àbí nǹkan kan ṣẹlẹ̀ sí èmi gan ti rí láàárọ̀ ẹ̀ ń gbà tó wọlé tó bó ṣe rí orun yẹn gan in fact orí lè la orí yẹ àwọn tẹ̀tí wà bomi sára ń sin ojú ẹ̀tẹ̀ sí wa padà gun régé. èmi gan kára mi balẹ̀. bẹ́lẹ̀. but wait o ṣé bẹ́ẹ̀ náà ni iṣẹ́ ṣe wá scars tó ń lu wa ẹ̀ ni mo máa rin gan ṣé bẹ́ẹ̀ ni ìlú abàdé òkè kò tẹ̀ wá síṣẹ́ kankan rárá ni. ṣé yẹn ló wá yẹ ẹ lẹ́nu sórí ọba àlùwà gan àwọn fámìlì ẹ̀ òun ló lọ́ ń kó tó bẹ̀rẹ̀ sí pín iṣẹ́ yẹn fún wọn ní ẹyọ kọ̀ọ̀kan. Hmm so títorí ẹ̀ gan tó yẹ pé àwọn aráàlú wa gan àwọn fámìlì wọn gan ló ń fi síṣẹ́ ó má jẹ́ kíyàn ti ẹ̀yẹ lẹ́nu. bó tó ga o nígbà táwọn bá ń ṣe báyìí tó ń torí pé àwọn wà ní ipò kan tí wọ́n ń ká àwọn fámìlì wọn sí àmì kùnú táwa níyàn kan báwo la ṣe fẹ́ survive ẹ ohun rẹ̀ ń sìn as a family man tí mo jẹ́ báwo ni mo ṣe ní pé mo fẹ́ jẹun àbíyàwó fẹ́ jà mo fẹ́ jẹun ṣé ká ló máa jalè ni ah, ọ̀rọ̀ olú ti sú èmi o honestly ọ̀rọ̀ olú ti sú èmi o ah àti ẹlẹ́jàlè ọlọ́run máa yọ wá tọ́lọ́run bá ṣì wà lórí ìtẹ́ ibi ò ní pa wá. ṣàgbẹ́lẹ̀. five thousand bolo sí lówó. ọ̀rẹ́ mi kan mo máa gbá lọ́wọ́ ẹ̀ wọn ló yà mí. ọ̀rẹ́ ẹ̀ ló yẹ five thousand ah, ọlọ́run ò ṣe ẹlẹ́dàá mi ò ṣe ọjọ́ wo lọ ọwọ́ mi ti ka five thousand báyìí gbẹ̀yìn dúró ọ̀rẹ́ ẹ̀ tó ń sọ yẹn ṣé ẹni tí mo mọ̀ ni. ó mọ ó kàn máa wá ń kí wa nínú ìwé níbẹ̀ tí máa ń padà sí òòtẹ́ òòtẹ́ lè mú. ó ìyàwó mi dọ́dọ́ tẹ̀ kọ́ ní kí n mọ̀ èyí tó ṣe kókó níbẹ̀ ni pé ọlọ́run rán wa láti wá yá wa lórí láti fi bò so ó tẹ̀ dábẹ́ um, five thousand ló délẹ̀ báyìí sí we need to plan kí la máa fi ṣe kí la fẹ́ rà kí la fẹ́ ṣe àbí. a máa ra bíi iṣu gàrí ẹ̀wà ok um, um, ṣé a sì ní àtagúngún lé. ẹ eh, àtàwọ̀ epo náà dẹ̀ wà. magi ń kọ́ àti o. Mm, magi yẹn ò kọ̀kọ́ ṣàṣìwàṣà àmà máa ní. jáde ara ṣe dàbí àbí magi bí àbí fifteen and hundred naira ètò ṣàṣìkókó ni pé kàtẹ́ kọ́kọ́ oúnjẹ mọ̀ pé àwọn Yorùbá sọ pé tí oúnjẹ bá ti tán nínú ìṣẹ́kùṣe so jẹ́ ká ṣe báyìí wọ wàá aṣáàlì ṣáàkúlé lọ sí ọjà fìlà kan ṣé kémi náà máa bá lè lé náà olè fẹ́ sáré ní àwọn ọkọ mi ẹ̀ sáré fún mi lórí náà kí n fi ra káàdì máa lè máa lè rọ̀ ọ́ bá tó ṣe ìyàwó ló ṣe ọmọ mi kọ́. ó wà nílé. ah lọ ṣe ah sáré sáré sáré tó ebi tẹ ń pa mí. ṣàgbàdúrà kí ọmọ ẹ kó ṣàlè jẹ. bí ò lè jẹ gan a máa fọ̀ sí àáfin nù. iṣẹ́ máa fi nù. lẹ́yìn ìgbẹ́ náà. ẹ ṣeun ẹ fúnkẹ́ mẹ́ta. mọ́mi a ní ká bẹ̀yìn torí àjọkẹ́ ni ẹ jọ ẹ bá wa dáríjì. Ah, ṣọlọ ń ṣẹ mi ni. ó ṣẹyìn gan ni mọ́mi abiyamọ òde kí n gbẹ́kú ọmọ ẹ̀ kó má ta ti wèrè. òwe nìyẹn. ẹ jọ nítorí Ọlọ́run ẹ bá wa dáríjì àjọkẹ́ ẹ jọ. kò ṣe èmi o kò ṣe mí rárá. mọ́mi ìbẹ́ṣe máa ń kanra mọ yẹn ni ẹ má ṣe bẹ̀rẹ̀ jù. èmi kanra mọ́ ṣé rẹ̀ gbà lọ́wọ́ mi ṣé mo nà ni àbí mo ṣaláda kí ni mo fi kanra mọ́ ó dà for example sí ká sọ pé ẹ̀yin kò sẹ́ni kankan àfọlọ́hún ẹ wá ń tiraka wípé ìwọ̀nba èso tọ́lọ́hún fún yín o ẹ fẹ́ kí wọ́n yàn kí wọ́n yanjú lẹ́yìn wá ọ̀la kí wọ́n ka ìwé wọn kó a máa kókó wípé gbogbo owó tó yẹ kó fi ṣe àǹfààní sára orí àwọn ọmọ ilẹ̀ náà lé ọmọ náà wá wo fùfù kó lọ lóyún fún ṣámálámálá ẹmọ tó jẹ bẹ ẹni tí ò rí ṣe kó lọ lóyún fún mo wá ń gbọ́ bùkátà oyún yẹn títí tó fi bímọ mo tún gbọ́ tọmọ nígbà tó dẹ̀ tó àkókò kan mo káwọ́ sókè báyìí tó ọwọ́ mi rè lókè mi ò ṣe mọ́ ó gba ayé tó lóyún tó bímọ fún ti ṣé ẹ̀ṣẹ̀ wà lóyún. mọ́mí mo fọlọ́run bàbá ẹ̀yìn ẹjọ́ nítorí ọlọ́run ń jẹ́ kẹ́gbọ́n mi padà sí ṣọ́ọ̀bù kó máa ràn wá lọ́wọ́ bó ṣe máa ń bá wa ṣe tẹ́lẹ̀ ẹjọ́. tí bá fẹ́ kù yọwọ́ gbẹ lójú kó a máa ràn wá lọ́wọ́ ṣebí ìlàkàkà pé kẹ́ bá padà ta àgbo bíi tèmi tí mò ń bá ká. Mami ẹjọ́ tẹ́ bá tẹ ẹrù ti tèmi ẹrù ẹrù ẹrù tọmọ mi ẹjọ́. Wọ́n ti mú mi kúkú mọ̀ wá gbẹ́nu. Ọmọ mi ẹ má lọ. Wọ́n á tó fún ẹ̀mẹ̀mẹ̀. Ṣé bí wàá dọ̀sí bẹ́ẹ̀ jẹ? Mọ̀mí mọ̀mí ẹ má mi wá. Thank you. ṣì wá ń bíbá o ètí mi. lọ bí ti bá o kí ló tó ń sọ̀rọ̀ báyìí. ìwọ ọmọ kò tó fẹ́ kó bá mi ni ṣé o mọ̀ pé ilé ọkàn ni mo wà ni. ó bẹ ibi tí bá o ó sọ fún mi pé o ní ìdòwò mo dẹ̀ ti fún ẹ gbogbo nǹkan tó bá béèrè lọ́ọ̀ mi ni mò ń fún ẹ so since tó pé mi fara mo fẹ́ sara mi rìn wá síbẹ̀ o ní láti máa lé mi náà kò tiẹ̀ sí ọ̀gá bí ẹni tí láti lè tẹ fẹ̀mí ìmúre hàn. ṣé ìgbà tó fẹ́ nìyẹn. tó ti tán. I want a kiss from you. Kiss? Yeah. Wọ́n ṣe fẹ́ kú bá mi ni. Tó bá yẹ pé torí owó tó fún mi. Oh, bóyá kí wọ́n lé. Ó kí wọ́n ojú mi ò dẹ̀ jù ọ́. jọkẹ́ ṣó mọ̀ pé òun fa ìṣù lẹ́sẹ̀ ṣó mọ̀ pé òun wá wàhálà ọ̀rá má tún fọwọ́ ẹ̀kan mi mọ́ má fi ọwọ́ ẹ̀kan mi mọ́ tó bá fẹ́ ìṣù lẹ́sẹ̀ o tó bá fẹ́ wàhálà o má fọwọ́ kan mi mọ́ o. mo ní ṣe bẹ́ẹ̀ mo ń ṣe ìṣù ni I can explain jọ. jọkẹ́ nǹkan tó ń bẹ mi fún sí mi ló kí ló ń bẹ mi fún mi ó ṣáà ti ṣe wọ́n ọ̀sẹ̀ mi ì bá ìjà mi ìfọwọ́pẹ́ mi ṣe kankan mo ti gbà ń kádàrá pé wẹ́ọ́ olówó ti gba ìyàwó ọ̀lẹ nìyẹn ọmọ ọ̀lẹ lolówó kì í gbà ọmọ ọ̀lẹ tèmi tí wọ́n lè gbóhùn lélẹ̀ sórí nǹkan tó fi lè save rẹ̀ from wàhálà ni pé ṣáà wọlé kó kẹ́rù ẹ̀ kó máa lọ èmi ti gbà ń kádàrá ṣùgbọ́n àìwọlé àìkẹ́rù ẹ̀ yẹn wàhálà ló wà o wọ́n á fi ọwọ́ kan mọ̀ wàhálà ló wà o. ó dẹrù tèmi àtọmọ ó dẹ ju ọmọ òdìṣẹ bẹ́ẹ̀ mọ Àbíkẹ́ báwo kí ló ṣẹlẹ̀ kí ló dé. Ah, ó tún bèbè kí ló dé torí oṣù tó wá ṣe ń lé mi lánàá kọ́ lọ́kọ́ mi ṣe ń lé mi jáde. èmi ti báwo kí ni kí ni nǹkan tó ṣẹlẹ̀. wọ́n tẹ̀lé mi sìn kó ló bá mi bí ọkọ mi. bàbá ah, ah, mi ló bẹ ọkọ mi pé. shut up my friend irú ọ̀rọ̀ òṣìwò ló ń sọ yìí kí wàá lọ bá ẹ bẹ ọkọ ẹ lé kí ẹ ní kí lọ bẹ tíjà. ìgbà tí mò ń fún ẹ lówó tó ń wá ń béèrè kan lọ́mì tí mò ń fún ẹ. tíjà wá sílé mi nàbí wọ́n bá mi ṣe anything ni tó wá sọ pé kí ló kàn mí àti ọkọ ẹ kí ló kí ni problem mi àti ọkọ ẹ ṣé o ò ní brain ni ṣé o ní làákàwọ̀ mọ bó ṣe lè bọ́ ọkọ ẹ̀ sọ̀rọ̀ ni ìtòlẹ́ ìròyìn jí wá sílẹ̀ mi láàárọ̀ kùtù ló ń gbálẹ̀kùn bíbẹ́ tó fẹ́ jálẹ̀kùn jọ fún kí ni náà. olùbẹ́ kì í gbà á. aláàkọ́ mo ti máa rí tó o lè kẹ́rù ẹ̀ wá sí ibi báyìí. so mi mo bóyá fẹ́ ṣọ̀rọ̀ ara ẹ̀ ah! kò mo bó ṣe fẹ́ lọ bẹ ọkọ ẹ̀. ayé mi padà ta ah! o lè jọ kó bá rí i. kí ló ń ṣe ipò jẹ́. Ah! kí ló mú ọ dán sùn kí ló ṣe wọn. I don't know um, nǹkan tó ṣẹlẹ̀ ni pé àjọkẹ́ mi ti lọ́lá ìyàwó mi so lọ́lá mi ti àjọkẹ́ àjọṣe kékeré nínú ìlú yìí ni. ẹ ká sàn. mo bó ṣe fẹ́ sẹ́tù iṣu ìwà àti tíṣà àbí ìtẹ̀jọ pera ni take care of yourself. yorùbá yìí ẹ̀ jẹ́. èmi ni mo ní pé kó o yọjú sí mi sọ um, ṣé gbadé ò sọ movement ẹ fún yín pé òun lọ síbi kankan. dadi kí n máa pa fún yín gbadé ò sọ anything fún mi in fact gbàtẹ́ pè mí yẹn as in ah, mo rò pé wà unusual àyà mi já o ẹ mọ̀ pé <laughs> ẹ mọ̀ pé láti lè gbogbo àlá máa ń bẹ̀rù yín pé dáàdì gbàdé dáàdì gbàdé dáàdì gbàdé àfi <laughs> sùn dáàdì but kí n má parọ́ fún yín sá mo ò rí gbadé mi ilẹ̀ mú anywhere tó wà kò sọ ẹni tẹ̀ fún mi even till date mo ń pe numbers ẹ̀ numbers ẹ̀ ò lọ. that's right that's right tó bá ní ọmọ bíi tí gbadé wà sí nǹkan tí mo fẹ́ tí mo lè ṣe sẹ́yìn mo kọ́ máa pé ọjọ́ kan ọjọ́ kan ẹsẹ̀ rẹ̀ á sí iná ní ìpadà. èmi náà gbàdúrà ẹ̀ sàpé ní agbára ọlọ́run ọlọ́run á wálé because personally èmi kò ṣe fíjì torí ẹ lánàá mójú mo pray láti kọ́ bíi two títí kọ́ bíi four mo pé ọlọ́run á wálé ẹ mọ̀ pé gbàdúrà kì í ṣe ọbẹ̀ sí mi àmì nípa ọ̀rọ̀ fún kọ́ láyé mi kò ṣe kéré lọ́jọ́ rírí jẹ lọ́jọ́ àìrí jẹ he has always been there for me mo nígbàgbọ́ pé ní orúkọ ọlọ́run tá à ń képe ní àárọ̀ àti alẹ́ ọlọ́run á jẹ́ kí gbogbo ìjà sọpẹ́. Inshallah. ó ṣe gan thank you so much. ó ṣe gan ó ṣe gan. ẹ káàsán. ẹ jọ gáì kan là ń béèrè ládùúgbò yìí. nínú ìlú wa yìí bí a kẹ dájú kọ èmi tẹ̀lé ẹ̀ máa ń jẹ àbíkẹ́ describe ṣe. ó tún jẹ́ gbadé. gbadé àbí ok ẹ jọ tíṣà tẹ́ ń sọ̀rọ̀ yìí ṣé kò nírun lórí ó dẹ̀ ní bs báyìí eh, eh, eh, òun náà ló máa jẹ ẹ òun náà ló máa jẹ ó dúdú ẹ jọ báwo la ṣe lè rí. ṣé rí tó bá ti ń lọ báyìí ẹ lọ straight ẹ straight defense. ọmọ what's up <laughs> ọmọ mi ni ọmọ ẹbí ti báwo. yes she is my daughter. àwọn ò máa rí nǹkan báwo lè ṣe wá rí báyìí. gbàdé ta ló lọmọ wẹ. ọmọ mi ni of course èmi mú lọmọ. ọmọ ìyá ti tó bí ọdún mélòó báyìí. ọmọ wa ti máa tó bí abí ọdún kan àti some months. ọdún kan àtàwọn. this is serious mọ́mì tó bí ọmọ yẹn kọ́. ọ wà á fún mi ó ṣàmẹ̀yìn obìnrin pé tẹ bá ti gbé ṣèyí dé ó gbé ṣẹ̀dẹ̀ gẹ́gẹ́ bí obìnrin i have to move on. adé ibo ṣé orí lè serious pẹ̀lú nǹkan tó sọ ń gbà yẹn ẹbí ọmọ pọ́ mí nẹ̀ náà. <laughs> well as you can see pé mo mí nẹ̀ um, kí wàá ní ẹ wá ṣe ń lù yìí. ìwọ náà làwa wà náà. èmi wo la wà báwo ló ṣe mọ kí ìlú ìmọ̀ wa ó ti gbà yín kó tó wá ìgbà gbà yín àti discuss lórí ẹ̀ anyway eh, gbadé o dájú ẹ sick gan ó dẹ̀ serious so o máa ní láti wálé àbúrò ẹ ò jẹ́ kí n gbádùn ó kàn disturb mi lórí ọ̀rọ̀ yẹn ni nítorí pé mo mọ̀ pé tó bá disturb mi máa padà wá jáde o ní láti wá sílé o mi ò like bó ṣe rí yẹn náà. kí ló ṣe náà. that is sick gan so sick. gbadé gbadé ọlọ́run ò fìyà jẹ́ o dẹ̀ mọ́mọ́ o mọ́mọ́ fúnra rẹ̀ o dẹ̀ fìyà jẹ rẹ̀ nítorí kíni ok àwọn ọ̀rẹ́ ń bá ẹ sọ̀rọ̀ yìí pé ìwọ tí ìyà ò jẹ rí o ò ṣe gbárí o ò ṣàwórí problem tí wọ́n nìyẹn náà orí tọ́lọ́run dá sílé ọlọ́lá ọ̀tọ̀ ni o orí tí ọlọ́run dá sí ilé ọlọ́rọ̀ ọ̀tọ̀ ni orí tí ọlọ́run dá pé ilé akúṣẹ̀ ló dá sí ọ̀tọ̀ ni bó ní kálukú ṣe ń yan orí ti ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ pátápátápátá ni ìyà ò jẹ́wọ́ ó dẹ̀ mọ́mọ́ ń fìyà jẹra ẹ̀ etí olóbá yà gbòòrò ẹ̀ ẹni tí bàbá òun ló ti mọ̀ pé bàbá tó ń wò ní ìwọ tí bàbá tiẹ̀ ní must you. Daddy, um, firstly, I would like to apologize pé um, nǹkan tí mo Emma Ẹ má Sherry sá. Um, ṣe rí àwọn ọ̀rẹ́ mi bá mi sọ̀rọ̀. Ṣùgbọ́n ṣe rí ọ̀rọ̀ táwọn ọ̀rẹ́ mi bá mi sọ ní ọjọ́ yẹn. Mo rí gẹ́gẹ́ bí ìṣítí. Ọ̀rọ̀ yẹn ló là mí ní òye. Lèmi náà fi wá rò pé ah, ṣebí bàbá mi kò ń ṣe pé bóyá àwọn náà bọ́ láńlé àbí bóyá nǹkan ẹ̀yin náà hustle fún owó yín lẹ ní owó òun lẹ value ẹ̀ mo dẹ̀ wò pé lóòótọ́ àwọn ọ̀rẹ́ mi wọ́n right because látìgbà tẹ́ ti bí mi kò sí pé bóyá mo jìyà àbí bóyá mo tiẹ̀ ever suffer rí láyé mi mo wá rò pé tí bá ní mò ń bá báyìí lọ tí bá dàgbà ṣé mi náà máa tẹ̀lé sọ pé bí àwọn tiẹ̀ fẹ́ ni mo fẹ́ ọ́zù láti ní bí àwọn fẹ́ fi ogún lẹ̀ fún àwọn ọmọ mi àbẹ́ anything gbogbo yẹn mo wá rò pé um, maybe I should just try the other side of life kí mi náà tẹ̀ taste ẹ̀ kí mo bó ṣe ń rí at least by doing that màá lè appreciate owó èmi náà dẹ̀ lè struggle màá lè work harder láti fi properties lẹ̀ fáwọn ọmọ mi bẹ́ẹ̀ ni náà ṣe fẹ́ filẹ̀ fáwa so nǹkan tí mo rò tí mo ṣe take decision yẹn nìyẹn sá. okay fine good but it taste ẹ̀ sìn àbẹ̀kọ ó kàn dùn ó do dùn àwa especially me gbogbo ìgbà tó o sì ń lé problem jẹ́ kí n sòtọ́ kan fún yín mẹ́ta làwọn tó yan ọ̀rẹ́ wọn láti òde ọ̀run wálé ayé o oríṣẹ́kú ọmọ Ògún ìlémèrè ọmọ ọjà fúwàpẹ́ ọmọ Ọ̀rúnmìlà bó ní kálukú ṣe yan tiẹ̀ látòdì ọ̀run ọ̀tọ̀ọ̀tọ̀ ni ibi tó ní ká kú bá dẹ̀ fọ́ọ̀sì ibẹ̀ náà ló ti bára ẹ̀ àwọn orí kan wà nílé ayé tá a wà náà tẹ́ pé wọn ò ní tẹ̀sì yàrá ayé tó máa fi kú ọlọ́run dá wọn bẹ́ẹ̀ ni ọ bẹ́lẹ̀ dá wọn ṣe yàn nìyẹn ẹlòmíì máa wà fàtìpàdóyìn fàtìpàdóyìn kó bọ́ sí lẹ́nu kó yà bọ́lá ṣe kọ́ tiẹ̀ ni ìmí ò tiẹ̀ ní gbúròó tó ń pè lọ́rọ̀ rárá. kí ló mú wọn tí ò dúpẹ́ lọ́wọ́ lẹ́dàá tiẹ̀ pé orí ti dá ẹ síbi tó dáa wọn lọ́rẹ̀ kan sọ̀rọ̀ pé pẹ́pẹ́ sí kíníkan ló ṣe é gbá ẹ̀yìn problem tí wọ́n nìyẹn bí tó dá wọn síná wà ìwọ dọ́là yẹn ti tiẹ̀ náà. dàgbàdé ẹ wo tábàáyé ń dádì any point o because any reason tẹ fi ṣe nǹkan tẹ ṣe mi dẹ̀ lè blame yín rárá bẹ́ẹ̀ jẹ́ kí n sọ ọkọ̀ fún yín ṣé rí gbogbo time tẹ fi lọ yẹn wàhálà gidi lẹ́dálẹ̀ sí dáàdì yín lọ́rùn ọpẹ́lọpẹ́ ọlọ́run ẹ̀yin náà ó kú mọ bí dáàdì yín ṣe lọ́ọ̀fù yín tó àtẹ̀yìn àtàbúrò yín ẹ̀ ju méjì lọ lọ́wọ́ wọn kò dẹ̀ sóbi tó máa lajú ẹlẹ̀ kọ́mọ ẹ lọ kó má rí kọ́kàn ẹ balẹ̀ èmi náà tẹ̀ dẹ̀ ń wò yìí tẹ́ bá rí mi bí ìyá ìyá ni mo jẹ́ sí yín tí màá dẹ̀ tó yà fún yín màá ṣàtú ẹ̀gbọ́n fún yín mi ì lè rò tọ̀rọ̀ kí n má bàa yín sọ nǹkan tẹ́ ṣe yẹn ó kù díẹ̀ káàtó mi tó blame yín o but ní ọgbọ́n ọmọ kékeré ti tèmi nǹkan tẹ́ ṣe yẹn ó kù díẹ̀ káàtó ọlọ́run ti dá yín sílé ọlá níbi tọ́lọ́run dá yín sí ẹ̀ ṣe faramọ́ kẹ́ máa ra gbádùn ara yín tani ìyáwó jẹ ẹ wá náwọn ọ̀rẹ́ kan advice yín ẹ bá ti má ṣe bẹ́ẹ̀ níìsín ẹgbọ́n ọmọ wálé àárí ìyá ọmọ báwo la yín fẹ́ ṣe tọmọ tó wà nínú ilé sí báyìí. Hmm? no forget about that one ọlọ́run ló ń tọ́jú ọmọ fún ọlọ́run lè máa tọ́jú ẹ̀ kò yẹ sìn nǹkan kan ò lè ṣe mọ́. ẹ̀gbọ́n mi ẹ try gan ẹ gbé odidi ọmọ kókó sọ́dọ̀ ẹ dẹ̀ train ẹ̀ fún good two weeks hey ẹ káàárẹ̀ gan. gbàdé ọmọ tó wà nínú ilé yẹn ibo nìyá ẹ wà kí lorúkọ ẹ ọmọ ìlú wo ni doing by now tell me what are you doing here ta ló doing e by fún ẹ ìwọ obìnrin tí wọ́n fi ń ṣépè fóbìnrin now out of my house. hello. kí ló ṣẹlẹ̀. gbàdé ó ṣe. dadi ọmọ tẹ́ ẹ̀ bí mi pé ìyá ẹ̀dá ìyá ẹ̀rẹ̀. this is the idiot tó jọ́pọ̀ mọ́lẹ̀ fún mi tó lọ. kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ jọ́kẹ́ ń bọ́ ìwọ ló ní ọmọ tó wà nínú ilé yẹn. Ah ṣe ni fún wọ̀nyí kì í ṣe obìnrin gidi obìnrin náà fi ṣépè fóbìnrin ni ẹ. ẹni tó bá rí ẹ wọn á rò bó ṣe fine tó wọn á rò pé èèyàn gidi ni ẹ kò sí lára ẹ so pregnancy tó gbé for good nine months ó wá bí ọmọ yẹn ó dẹ̀ abandon ẹ fọkùnrin for good two weeks ọkùnrin dẹ̀ balẹ̀ òun sùn òun jí òun jẹ òun mu ah ah ọ̀dájú ni ẹ o ọ̀dájú abiyamọ obìnrin náà fi ṣépè fóbìnrin ni ẹ ìka ìka burúkú. àjọkẹ́. sá. So ṣé o mọ ẹni tó dúró yìí. bàbá ọmọ mi ni. bàbá ọmọ ẹ ni mo ń bọ̀ ó dá ẹ lójú pé òun ló fún ẹ lóyún òun ló bí ọmọ fún. bẹ́ẹ̀ sà. that's all right. díẹ̀ mo wọlé lọ pé ọmọ fún ọmọ dágbé. ṣé ọmọ bọ̀. I can't just imagine all of this. And down on train for two weeks. Hey. Carry on. Ready? Yes, down. Mi ò fẹ́ gbọ́ nǹkan kan lórí ọ̀rọ̀ yìí mọ́. Ṣùgbọ́n pé a lè kówóra ọmọ lọ́jà o inú mi dẹ̀ dùn o sọ é pé kì í ṣe òun kì í ṣe wọ́n lónìí. Exactly. Once upon a ṣèkà fún ẹni ìlú ká ní kò ṣe é ní ṣé ìwọ lè sáré o lè sákòrò ọmọdé bí kò máa wá sí ọ̀dọ̀ wa wá ṣọmọ ọ̀dọ̀ o bọ́ lọ́n ṣe wà tó o nìyẹn ní ìsìn o tún wá ṣọmọ ọ̀dọ̀ o dẹ̀ pàdé ọkọ ẹ̀ ń bẹ̀ ah mo bẹ́ẹ̀ yọ o àdúrà mi fún ẹni pé ọkọ ẹ bára yín kalẹ̀ èṣù ẹ̀ṣẹ̀ oníyàyìn ibo lẹ́gbọ́n àtàbúrò ti ń dábọ̀. ah ẹ wò wá kàn ń take a stroll náà ni but ah, ẹdùnà irú mítìn wo ni ìyọkọ àti ìyàwó lè jọ máa ṣe tó máa gbé yín kò nínú living room tẹ wá ń sọ compound. ẹ jọ kí ló kàn yín bẹ́ẹ̀ ah, ah. ṣèbí ẹ̀yà tàbúrò yìí náà lẹ́jọ́ ń kóra yín kiri ṣáá dá sọ̀rọ̀ yín ẹ fèmí àti ìyàwó mi ilẹ̀ kò kàn yín. àbí o ẹ má tiẹ̀ dá gbadé lóhùn gbadélọ sí ló ń ṣe. ó ń jealous. <laughs> ṣó ń gbọ́rọ̀ so àlà noted màá sọ fún dádì. ẹ wo mọ́mì mo tẹ̀ fẹ́ rí yín fọ̀rọ̀ kan. ṣé kò sí. ẹ wo mo ti bá gbadé sọ̀rọ̀ kíkú yẹ ká lọ rí láti jọ ẹ̀ ó lóun ò lọ òun ò lọ mí ìmọ̀ nǹkan tí mo ti fẹ́ ṣe. Ah, ah. bọ̀dàgbàdé ó yẹ kẹ́ ti lọ rí wọn náà at least ó ti bímọ fún wa ó ti wọlé èèyàn kì í fẹ́yàwó kó má mànú ẹ̀ ó dáa tó bá jẹ́ àtidálọ ló ń ṣe yín mo volunteer ara mi má tẹ̀lé yín. jẹ́rìí mi gbá tẹ̀lé yín lọ àjọ lọ. ẹ wò ṣe fẹ́ gbọ́ tọrọ orí pọ́ìntì pé mi ò lọ sẹ́niwẹ̀ẹ́ náà ni mo ṣe wà ah, eh, i'm sorry to say this mọ́mí jọkẹ́ ò àfẹ́ndí rárá she's not accommodating mo kàn ń put ara mi sí situation tí mo wà nígbà yẹn pé ká ní pé mo actually wà ní situation yẹn lóòótọ́ bó ṣe máa treat mi nìyẹn náà ayé ò rí bẹ́ẹ̀ ẹ wo mi ò mi ò feel pé mo ready láti lọ síbẹ̀ mi mi mi lọ sí anywhere i'm sorry mi lọ sí anywhere. sẹ́ẹ̀rì èmi á ṣàtẹ̀lé yín lọ a máa jọ lọ́rí wọn. ṣo ṣo wa okay mo ní mo lọ sẹ́nu ẹjọ́ ìbò lẹ́jọ́ náà bọ́sí bọ́sọ́nà bọ́sí mọ́tò kó máa lọ. ẹ ní point bẹ́ẹ̀ nǹkan tó lọ ti ẹ eh? ó ti di ìyàwó wá ń sìn ó ti bímọ fún wa kò dẹ̀ sí bàṣẹ ní má kò sí bàṣẹ ní má àwọn parents ẹ so ẹjọ́ rò lára ara yín kẹ ẹ lọ ẹ má bínú. Um, kò sí wàhálà ẹ mọ̀ pé ẹ lè bá mi sọ̀rọ̀ tẹ̀ and anything to make you happy you know I will always do it. Ah, ọkọ mi o. but um, èmi náà máa fún yín ní condition kan. okay. even if I have to go there at all the first time tá máa lọ ọmọ mi ò lè tẹ̀lé wa lọ because mo lérò pé àwọn mi tẹ̀lé padà sínú village yẹn i don't think so that is one and secondly kò sí ìtò máa tẹ̀lé mi lọ́nu ẹ̀yìn àbóhùn àbí dáàdì or whoever ẹ jẹ́ kémi àti ẹ̀kọ́kọ́ jọ lọ náà tá a bá lọ tá a bá débẹ̀ tá a bá rójúlẹ̀ tá a rí bó ṣe rí tí mo rí pé òkè ibi tí mo feel pé family wa with a calibre ta ní àná pé a lè lọ a máa ń ṣe wa lọ but wáyé kébé a kò rí bẹ́ẹ̀ then i'm sorry a lè lọ. ẹ̀rí kan tó fẹ́ nìyẹn no problem. ẹ ó ti dọ́gba yẹn àtẹlọ àtẹlọ èmi àṣàtẹlẹ yín lọrí wọn that's my own. sure okay, ṣá tá a máa lọ jẹun bẹ́ẹ̀ kò máa ń ṣe sinimá là ń lọ alákọọni ẹ wo tó bá jẹ́ bẹ́ẹ̀ ni a máa fix date then a máa lọ ẹ wo ayé jẹ́ káwa fi yín lẹ̀ kí ẹ máa ṣe ìpàdé yín lọ èmi àtàbúrò mi náà ní ìpàdé mọ̀lẹ́bí tá à ń ṣe pọ̀ tẹ́lẹ̀ sọ ẹ jẹ́ káwa náà kàn sí i. a lè fi extra shop owó màmá dí kí ló dé bolo kó mi sí àbó nǹkan lọ fáwọn ọkọ ẹ ni. màmí mi mi ò mówó yín o mi ò mówó yín ẹ̀yin náà mọ̀ pé mi ò kí ń jalè mi ò kí ń jalè ẹ̀yin ní kẹ́ mọ kẹ́ kẹ́ kẹ́ wo ibi tẹ́ fowó yín sí ṣebí mi máa bá yín dúró sísọ láti jọjọ ìtọ́wọ́ yín rẹ̀ kí n dín ó wá dọ̀tẹ̀ yìí ẹ̀ wá lè gbẹ̀rí mi jẹ mi ò mówó yín o. a ní kẹ́ mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ yá àǹtí mi yín ká tèmi wò yín ò lè kówó yín ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa fi sídìí gbà náà ó yẹ ẹ ronú sí dáadáa. ẹ ṣé mi ò wá mọ fi tí mo kó lè sí mo ponú kọ yẹn. mọ ẹ lò ó ẹ wò wọn jí owó ní ṣọ́ọ̀bù àǹtí mi à ń yanjú ọ̀rọ̀ gidi lọ́wọ́ ẹ̀yin ò kí mọ̀gbà tó ẹ kẹ́ máa pè yàn ṣe ti gbọ́ ẹ pè mí padà yanjú kan lọ́wọ́ wọn jí owó ń bí. Ah. ọ̀rọ̀ tiẹ̀ ò ṣe é já sí torí mi tiẹ̀ mọ́ wọ́n bá bí wọn tó fẹ́ bá yé àwọn ìjà. kò lè jáwọ́ yín kí ló bá fọwọ́ yín ṣe é tó fọwọ́ ìjọ kan lọ tajà bíbà ó tajà ó ṣe tẹ́ ẹni kó ta ó ta jù bẹ́ẹ̀ lọ mo ní kó yọ owó tiẹ̀ ń bẹ́ ó lóun máa kó gbowó fún yín ni kí lẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó tún ṣe. ẹ tó bá wá kí alẹ́ sí wọn yọ ọmọ lára kọ́ kí ló ń sọ̀rọ̀ sọ̀rọ̀ sí o jẹ ká sí. wọ́n tiẹ̀ ní ọmọ kọ́sítọ́mà yìí tó ń bẹ lọ́dà ṣáìdì yẹn ọ̀kadà gba ọmọ ẹ̀ níjẹta. mi ò bá gbọ́ ṣé kò ṣáà mẹ́mí dání. ọ̀pá ah, ọ̀pá ọ̀kadà pọ̀ mọ̀ yẹn. yé hmm, ó padà kú ni. ó ṣàbíyamọ rí ìyẹn kọ́ ló yẹ kó kọ́ sọ ṣé ìyẹn lèmi bẹ́ẹ̀ jẹun ah! Ah! Ah! tíṣà àbí ta ni mò ń wò yìí. ẹ tẹ́ ẹ ti jẹ gbogbo àwọn ẹrù tíṣà sẹ̀rù sí bàbá fàṣà tí sẹ̀rù tì. gbogbo ẹ̀rù ń sọ̀rọ̀ yìí. ta ló ni mọ́tò tẹ́jú wa. ṣe lè ìkan lára àwọn mọ́tò mi yá. ìkan lára àwọn mọ́tò tiẹ̀ ìkọ́nù mọ́tò ẹ̀ rè owó ní kókó kájà ti lówó <laughs> àwọn tèmi jájẹ́ ọjájẹ́ lóru mọ́jú jájẹ́ ọjájẹ́ lóru mọ́jú tíṣà. ẹ wo eléyìí ọ̀sàṣẹ́ o òṣìṣẹ́ owó ni o òṣìṣẹ́ tiẹ̀ ni. eléyìí hmm. mọ́tò tiẹ̀ rè láti aago mélòó sí aago mélòó ìjọ wo síjọ wo o tún ní ìkan nínú mọ́tò iṣẹ́ kí ló ṣe ṣé tíṣà náà ló ṣe tó fi ra eléyìí tó tún ìtúkù ẹ wo màmí ọ̀rọ̀ pọ̀ níwèé kan bọ̀. See guys, kí ló ṣẹlẹ̀ now? Time is on our side. A ti ń pẹ́jù lórí pé à ń jáde àjáde náà. Ah. bọ̀bọ̀ kí ló ṣẹlẹ̀ náà ní sùúrù náà ṣáà lè lórí àwọn tó kù ni ṣáà fẹ́ máa dá lọ ni a máa fi wọ́n kalẹ̀ ni. wọn náà máa gbọ́rọ̀ tó ń sọ lẹ́nu shall you telling me i have to wait for them láti wá sí club tí mò ń gbé lọ sọ pé ah, i'm going there to spend my money so màá ṣe máa dúró dé nǹkan àìṣe máa ń lọ àbí so is that what you telling me. hey boy take am easy if you think say you dey para sef i dey para pass you all the way you dey talk you no need am just calm down abeg calm down tẹ̀lé nìkan sọ bọ̀bọ̀ ní sùúrù kí ló ń ṣe náà ṣé èwo ni ẹyin ariwo ń pa pé kíni ṣé ìwọ nìkan lówó lọ́wọ́ ni wọ́n ẹ̀ lóògùn ló wà náà káàtẹ̀ tó ń pariwo ṣé ìwọ lówó táwa gan ni lọ́wọ́ ni ṣé bó pọ́písẹ̀ ló ná o èlò ló ní lákàntì ń pariwo pé bóyá owó kan owó kan ò lè ń ṣe bí bóyá olówó lọ́wọ́ o lówó táwa bá ṣe wà o èlò ló ní lákàntì sọ èlò ló ní lákàntì. and what does that supposed to mean. it mean a lot it mean a lot it mean a lot seriously ṣé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ni pé bó ṣe máa ń bá a sọ̀rọ̀ as in me and the like am onomadi ọ̀dọ̀ pé mi kì í fẹ́ bínú but mi kì í fẹ́ bínú torí pé èèyàn wa náà ṣì ní all this way they do you no need am you just come here to talk to us anyhow like say aago aṣọ ohun tí ó níran for the fact say papa di òkè yọ̀ǹkù di òkè bí aláṣẹ pàbí ìbá fún ẹ lówó o lè ní kọ́ fún ẹ fún ẹ ní one million two million naira tó dẹ̀ máa wà okay you know me say you go just come here to dey talk to us anyhow in fact you know la know now na blood dey run for our own vein so all this one wey you dey do you no dey take you no dey do am anyhow e no make sense abeg ó ti rí gan. wa wa ọmọ tó ṣẹlẹ̀ ọgbọ́n yẹn ó fẹ́ gbọ́rọ̀ ni ó gbà ìgbà tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe driver tèmi ṣe kọ̀ǹdọ́tọ̀ ní ojú ẹ̀ gbangba yẹn. ìlànà ìtọ́jú dáadáa ní ti ẹ̀ gé e ṣọlá máa mẹ́sàn án ṣojú ẹ̀ sí ni ó fẹ́ kó mọ̀ pé fọ ojú ẹlẹ́gba pé àti hustle òkè fọ ojú ẹlẹ́gba they know our story we don go for many places so kò sí nǹkan tó jọra lójú bẹ́ẹ̀ for me to just try to do. No know wetin he try to tell you kò ló ń try to normal day ni pé ìwọ náà pọ̀ sí gbòòrò lọ́ọ́ zoo see that name na hus ti yẹ èlì ọ̀sùn ló ń pin náà. ìyàwó ló jẹ́ àwa ṣiṣẹ́ àwa ìwà ọ̀sùn gan-an ah dírẹ́fà kọ̀dọ́tọ̀ sọ̀rọ̀ pé ó easy ni ó jọ lẹ́gba. ó jìyà yín náà tí wọ́n jẹ́ yàrá yín ni ṣùgbọ́n tó yẹ pé o kò máa lọ sí ibi tó wà kò máa ó dàbí yẹn kán lọ máa bomi nínú àmù kò máa bomi kó máa mú bó ṣe wẹ̀ wá ó mọ̀ bá yàrá táwọn àjẹká àtòrò kò má yẹ ká sọ̀rọ̀ ìtọ́ bá sọ̀rọ̀ ìwọ kò máa ó mọ̀ máa pítí àwa gan ni ló ń ṣe àfarabalẹ̀ náà owó yẹn wọ́n dà kún bọ̀ ẹ̀ torí pé pọ́písẹ̀ lówó náwó ẹni àtọ́ ẹ̀ kò yẹ kó mọ bó ṣe ń lọ àwọn àṣìṣe fún òní kó farabalẹ̀. many things òye nǹkan tó fẹ́ kó mọ̀ yín sí ni pé bí akókò náà wọ gbòòrò kó lọ fífọ nǹkan lọ́gbìn ní yàrá ló jẹ ìyá arúgbó wé ń lọ so you no go talk like this. owó fọ́ọ̀nì ṣáà wọ́n mọ̀ ọ́n tó ṣẹlẹ̀ ni pé fẹ́ jẹ́ ayé so mo ti ń travel ayé mi ti wo oríṣiríṣi mo ti wọ yankee wọ èmi ní uae àbí náà pé gbogbo àwọn Malaysia everywhere South Africa ojú kan wà tí mo ti dé mo máa ń gbọ́. ìlú wo Istanbul ni wọn. Istanbul. mo fẹ́ wọ Turkey lọ fẹ́ lọ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ ọ̀bọ̀n mo dẹ̀ mọ̀ pé tí bàbá mi tó jókòó yìí ó máa já mi tán àṣírí owó bí wọ́n ti mú owó bẹ́ẹ̀ gangan tẹ́mi kan lè máa náwó lẹ́yìn ó ti yẹ ní àwọn nǹkan kan mo fẹ́ mọ bó ṣe ń lọ. Ah, ọ̀rẹ́ máyì kí n tó ẹ wọn ò ṣeré ní Istanbul iṣẹ́ ló ń ṣe o kò ṣeré rárá nínú òtútù tí ò ń ṣọyẹ tí ò ń ṣe ac. ọ̀bọ̀ kólà kólà ẹ̀kọ́ jàre ẹ̀kọ́ kólà ṣé àwa dára àṣírí ọ̀tọ̀ fẹ́ pa àṣírí náà ìjà ni àwa gan ọ̀sùn tight tó bá gbọ́ tight. ẹ ṣiṣẹ́ mi bàá rárá o tó bá yẹ pé èèyàn ni ẹ ṣiṣẹ́ o tó bá dé Istanbul àmọ́ kò wọ́n ṣeré rárá o iṣẹ́ ni o kò ní òtútù ni wàtí ẹ̀tàn yìí tàmọ̀jú ni. iṣẹ́ burúkú iṣẹ́ lọ ṣe istanbul. iṣẹ́ bíi kọ́ kówó eléré kọ́ máa ná tọ́ bá wàá ná wọn ò ní wo wájú eléré wọn ò ní wo eléré tí wọ́n ná fún un wọn ò dẹ̀ ní wọ̀ kan ẹgbẹ́ báyìí ni wọ́n máa nù tí wọ́n á ti máa fà kọ́ á ti máa fà kọ́ máa ná owó yẹn iṣẹ́ tó ń ṣe ní istanbul. Ah. let's get it serious now for real ṣe rí tí wọ́n bá ro olówó mọ̀ pé olówó lélẹ̀ ẹ mọ̀ pé àwọn tálíkà tó bá fọ aṣọ wọn máa ń ṣe take time wọn máa lọ hàn yàn ni àwọn aṣọ kan wà tó lówó máa rà tó bá fọ tán wọn máa tún dùn báyìí wọn máa tún nà àti àti wọn àti wọn àti ayọ̀nà rẹ̀ sílẹ̀ yẹn ló ń pè ní wash and wear. forget this and money wọn á ní owó olú ah, sílẹ̀ àgbà ooru <laughs> money no dey talk. Ah. ọ̀rọ̀ ẹ ti yé mi má wọrí. ó ga ọ ẹ ẹ mí nẹ bó ṣe wà nìyẹn. báyìí kí ṣe tó ń ṣe ń bẹ̀ ni èmi gan máa tẹ̀lé ẹ. ọ̀rọ̀ onílé tẹ̀lé mi o. kí ló dé. mi ò fẹ́ ṣe ọ̀rẹ́ mi mi tètè káwọ́ sẹ́yìn ìròjọ́ wájú ọ̀rẹ́ mi. ọ̀wé epo hmm. àbúrò ìpọ̀wé epo lọmọdé yìí. ẹni sọ̀rọ̀ ṣé istanbul yẹn kọ́ni dáàdì nípa máa lọ níta ní pé a fẹ́. ọ̀nà oh, kò ń ṣe istanbul lọ ni a máa lọ toronto ní canada ni kò sọ́pọ̀ láì ṣe má gbèsè àwọn ṣẹ́gbọ́. oh really anyway ó dà pé mo ti ní interest sí Starboy bí òun la máa lọ so máa sọ fún dáàdì. wa o ti ní interest kó fẹ́ lọ sí Starboy bàrà ah, o sí rọ. wa pàdé mi jẹ́ kí n jẹ tán jẹ́ kí n sẹ̀sọ̀ ń kọ̀ sọ pa àbúrò ẹ̀ bó ṣe wà kárí pé mi ìmọ̀ pa àbúrò ẹ̀ tí bá parí ẹ̀ ń tà máa tó sí ẹ̀ tàwọn tó bá rí pẹ̀lú mi ò lè sọ pé ó kéré sí mi ẹ̀yin lè jẹ́ ti dàgbà ìwọ́n gbọ́ mọ́ṣẹ́ ọdún tó yà ó gbé sílé wọn nana ma sọ pé ẹ fẹ́ ṣe nǹkan dáàdì ni ẹ fẹ́ mú ẹ fẹ́ mú gbá ẹ fẹ́ máa wò dáàdì ni wàá tó ṣe pé dáàdì dáàdì máa dárúkọ bí wàá fẹ́ ṣe nǹkan bọbọ ìjà rẹ náà ó ti dàgbà náà ó ń sọmọ kékeré mọ náà ọ náà wọn tó kó sọmọ mọyọmọyọ tó wọ́ọ̀tì ni. guy tí ẹ dúró sórí bóyá sọ̀rọ̀ yẹn sí madam bóyá sọ̀rọ̀ yẹn inú run mi. wà á ṣe under eighteen yẹn tó kàn ń sọ̀ bí pé ṣé inú ló wetin ẹ̀ kọ́ no no chill chill eh. chill kí ni nǹkan fẹ́ sọ tó ń dùn lẹ́nu yìí no we are Africans so bá dalẹ̀ mọ́ pé àwọn òbí wa wọ́n ní right lórí wa so a máa nítorí pàdàgbà and check our parents our come movement wa as long as as long as you are still living with them wọ́n that's dàtí movement wa now. guy no be so mo ṣe ẹni pé ẹ ti ẹ ti ah mi kò sọ pé o sọ̀dọ̀ díẹ̀ ni o because normally mi bí mi kò ṣe wà yìí mi bá ti dánwọ́ mi o èmi ni mo jára mi. so wọ́n ṣe yìí. ṣé every time wọ́n ti fẹ́ ṣe nǹkan wọ́n yẹn máa ń kígbe dádì dádì dádì dádì ni. ẹ fi wọn sílẹ̀ o ẹ jọ ẹ fi wọn sílẹ̀ ah, ah. ẹ tí wàá máa lówó lọ́wọ́ ńlọ ló fi fún un ẹ tó bá dẹ́ni ó ṣe kí ni kọ́ọ́sù àti ní títẹ̀ ah, kí ló dé ẹ̀ wá dẹnu bò wọn. lẹ́nu ti wọ sáwà bàbá wọn náwó fún ẹyin náà òun bá wá ṣe wọ́n sọ àwọn ni ṣé bó ṣe yẹ kó rí ni just remind me kéèyàn kó dáa kó kún ní kó kí máa kún ní ẹ̀mẹ́ta láàrin ọdún kan kò sí ọkọ tó nà láti wá máa manage gbogbo all the properties òun rìn bọ̀rọ̀ ẹ wo ibi bá ti suggest fún yín pé kẹ́ ẹ tún ṣe ẹ jẹ́ kó máa wá gbé bẹ́ẹ̀. gbé níbí no no no no gbégbé báyìí ibi tó fẹ́ gbé ọ̀tọ̀ kí ló ṣe ń bẹ̀ àá wà nọ́pọ̀rọ̀ mi báyìí no no I can't do that ń gbọ́. ẹ ẹ sà ẹ èmi ò agree pẹ̀lú yàn èmi ò bá suggest pé ká fi bí ṣe one of our Greek athletes I think it will be better àjọ first year ẹ àmì nǹkan that's nǹkan tó wà ní plant mi gan náà ni ó dà kí mo sọ létí ẹlẹ́kọ̀ọ́ lóòótọ́ yà ọjọ́ ọjọ́ ìṣòkò yẹn sìn àbí kí um, Daddy, um, I'm sorry to say this. I don't think that farming of a thing will work for me, sir. Uh, mi ò mọ̀ nípa caution ẹ̀rẹ̀ ní ká máa ṣe farming whatever kò lè work, sir. Gbẹ̀dẹ̀, kí ni tiẹ̀ pẹ̀lú pé bẹ́ẹ̀ mọ̀ ṣé oúnjẹ adìyẹ náà ni kò ṣe ni? àbí wọ́n ló fẹ́ fún àbí wọ́n ló fẹ́ fún ẹlẹ́dẹ̀ àbí wọ́n fẹ́ fún màálù wọ́n fẹ́ fún lóúnjẹ no look at lọ́wọ́ ẹlẹ́sìn ńlá ẹlẹ́sìn ńlá fam nílàró túndé túndé túndé o tó lọ́jọ́ rí nà ìsèlémẹ́rì mà láti skul ló ti ń ṣe gbogbo nǹkan táwọn yìí bọ̀ òun ló wà control everything more than ten acres of uh, I mean uh, fifty acres of land lọ́wọ́ once is a big man kí ló ṣe. Daddy, we'll be talking on that later. We'll be talking on that later. Don't tell me. Over. not okay with it mi báwo la. amọ̀lọ́mọdé ẹ ṣe má bọ̀ táyíká. tó bá yọ ọlọ́run gbà mí ẹ jẹ́ kó yàwó èèyàn náà. bí o sì jẹ́ kẹ́ mọ̀ dáa ẹ̀yin náà ẹ̀ bá ti fi wáyé pamọ́ ó fi mọ irú àná tó ń wò ní ni. aṣọ onísọ́ọ̀nì. tó ti wá ní sọ́ọ̀nì mu nísìn. ó ti ní o. yínká tó ti rí wáwé epo làǹtí. má fi wàjọ wọn o. aláyé. tìṣàtìṣà ṣó wá rí o bàbá mi ọ̀rọ̀ tèmi ò ṣe é tẹ̀lé kì í ṣe gbogbo ohun tí n bá sọ jáde oríkẹ́ gbà o gbogbo ohun tí mo bá sọ jáde kọ́ ni kò gbà o tí n bá ti ṣá tí mo ti ṣá yóò ti bomi kọ́tà pọ̀ tí mo ti mú èmi máa mú mu kú mu bẹ́ẹ̀ ṣe rí mi tí n bá ti yó mi mọ̀ tí mo sọ mọ́ ṣé ní gbogbo àkókò yẹn <laughs> mo ti yó wáyé ni à ẹ máa dé sọ ọmọ tó dáa tó ṣàpàpà ọmọ tó ní sọ́ọ̀dẹ̀ ìbò. ṣàpòpò ẹ̀rọ ti ní sọ́ọ̀dẹ̀. ó ti wá ní sọ́ọ̀dẹ̀ ìbò nísìnyí. ó ní kẹ́kẹ́ kò bójú náà. ọjọ́ kìíní àná tẹ̀ ń pakuru tẹ̀ ń sọ̀rọ̀ tẹ̀ ń sọ gbọ̀nsẹ̀ ti wá rí i pé ọ̀rọ̀ Ọlọ́run ò ṣe máa sọ yìí àní ẹ má máa sọ̀rọ̀ tán. eyín lé ní mọ́tò yìí. wọn lára àwọn mọ́tò ẹ̀ yìí ah. ìtọ́ gan fẹ́ tó máa ọmọ ti yín àbí ọmọ ti wọn. ọmọ mi ah. ni ṣèbẹ́ ni mo bí yẹ. àmì. èyí lẹ bí. Ah. ọmọ ọmọ ẹni ọmọ ẹni náà ni ọmọ mi kọ́ ẹ gbé wá ni ah, ọmọ ẹ ti ṣe mi ẹ ṣe mi. ẹ má bínú ma. mi ò rí ẹ gbọ́ mo ti fojú mi kàn ẹ bá ń bọ̀ ìjọ mi kẹgbẹ́. kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mi. Ah, mo wà ókè mo wà. tó bá lè lọ kó gbé àgbo bí oríṣi mẹ́ta dání. ẹ má wọ ẹ ti jẹ bí àdìdì bá. ó gbé dání lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́. kò fowó lẹ. ewúro ah. <laughs> ni jọ. ti yàtọ̀. ntọ́wọ́ bá dálé agbára owó gan ní ká. ìṣèlú aṣọ pọ̀ bọ̀ but ẹ jáde sùn bóyá kí n sáré lọ èbí tẹ́ ra jẹ́ kí n lọ ra omi torí irú ẹ̀ yóò gbọ́dọ̀ gbé òkú èkó. ṣé pé kò kí pẹ́ dá fún yàn. gbà mélòó owó owó owó tí yíra máa dèrè á máa kárí o èèyàn máa ṣe é ṣẹ́wọ̀ o. tíṣà tíṣà ọrùn ló nípọn síbẹ̀ tí kò pọ̀ yìí. ẹ̀rù yẹn àgbà.